agbára olúwa ti dé bíi tìgbàanì pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún Johnny of prophet two thousand and twenty-one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only God tá a bá ti wọnú àdúrà ṣọ́ làgò mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ Sunday tenth of January títí dàárọ̀ Saturday sixteenth of January two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di Monday eighteenth of January títí di Friday twenty-second of January two thousand and twenty-one ní ìpàdé ìpàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ nú ọgbà àjàrà Ministers and Workers Conference two thousand thousand and twenty-one láago mẹ́wàá àárọ̀ ṣaago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọ̀làgúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè anúṣekù tí èsì agbára ọlọ́run ní gbani apòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state díàjọ báj jésù pàdé kò gbàgbára ọ̀tun fún iṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty ọlọ́run nìkan god bless you. orúkọ mi òun ọmọbámidélé olúwalànà báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí a wà nínú ìjọ cac cam cac christ anointing la báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń jẹ́ christ anointing ministry international ṣùgbọ́n pẹ̀lú ìtọ́ni àti ìdarí ọlọ́run láti padà sí ilé wa àti padà pátápátá sí CAC báyìí àwa ń jẹ́ CAC Christ Anointing tí n bá ní kí n bẹ̀rẹ̀ mi ìmọ̀ bí tí n bá ti bẹ̀rẹ̀ ìgbà bẹ̀rẹ̀ náà bí kan náà ni ọlọ́mú apàdé fún ọdún díẹ̀ tó ti pẹ́ sẹ́yìn nínú ìrìn àjò mi mo dẹ̀ rí i pé ọlọ́run kan mọ́ mọ́ gbé ìfẹ́ mi sínú bàbá yẹn pé kó kàn fẹ́ràn mi ó kàn dédé fẹ́ràn mi tí n bá kọ̀ tí mi ò sọ mo borí ọlọ́run mọ́ra bàbá Ibrahim Moses Ọlágúnjú ọlọ́kọ̀ gbé ìfẹ́ mi olúwalànà sínú ọkàn wọn pé kó déédéé fẹ́ràn mi nínú ìrìn àjò mi ọlọ́run lò wọ́n láti ṣe gudugudu méje yáàyà mẹ́fà sínú ayé mi ìrìn àjò wa ti ń bọ̀ ọjọ́ ti pẹ́ díẹ̀ wọn ò dẹ̀ fìgbà kan ta mí nù wọn kó mi mọ́ra pátápátá wọn ò wo bóyá ìwà mi àti ìṣe mi àti ìgbé ayé mi ṣùgbọ́n nínú ìfẹ́ tí Ọlọ́run fi fún wọn gẹ́gẹ́ bí gbogbo àti mọ̀ pé Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ wọ́n jẹ́ onísùúrù wọ́n jẹ́ oníwà tútù wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó kó wòlíì tó kóyàn mọ́ra so tí ẹ̀dẹ̀ fi kíyà jẹ́ ọmọ nìkejì so ọ̀pọ̀ ìgbà tí mo là nǹkan kọjá Ọlọ́run ló bàbá yẹn fún mi gan Ọlọ́run lò wọ́n láti láti rà mí padà láti sèfù ẹ̀mí mi títí kan hospital wọn títí kan àdúrà ó tẹ̀dìgbà kan tí bàbá gan jókòó tì mí ní ilé agbára tí wọ́n tàjọ ń gbàdúrà lórí ogun kan tí mò ń là kọjá ń gbà yẹn àbáṣà sọ pé dandan dandan sẹ́ ikú kò tí ì yá ọlọ́run ò dẹ̀ gbà kíkú yá ọlọ́run dẹ̀ mímí sí so ọlọ́run ló wọ̀n fún mi gan ìṣepọ̀ wa ó fún mi láyọ̀ púpọ̀ púpọ̀ nígbà tí ìrìn àjò yìí wáyé tí mo lóore ọ̀fẹ́ láti súnmọ́ wọn ìpàdé yẹn ń gbà yẹn ń lọ ní ibì kan tá a pè ní ẹlẹ́sìn gódógbó ní ọlọ́ṣẹ́ òun mo ti nóra ọ̀fẹ́ láti súnmọ́ wọn so gbogbo àti ń bá lọ àbá òṣè mi bẹ ni pé mo kàn wá mo kàn wá fún pàdé ṣe tí wọ́n ṣe mi ni pé àjọ ń ṣe ìpàdé yẹn so tí gbogbo yẹn bá gbégbá yàrá kan èmi àtàwọn ọmọ mi wọ́n á fún wa ní yàrá méjì àbí yàrá mẹ́ta <laughs> la máa lò so pé káyè lè gbà wá so ọlọ́run dẹ̀ ń ṣe agbára ṣiṣẹ́ àánú nínú iṣẹ́ ìránṣẹ́ mi kò sígbà tí mo lè lọ sínú ìpàdé yẹn nígbà tá a bá dé mo ń rí ìyípadà nípa orí ọ̀fẹ́ ọlọ́run mo ń rí ìyípadà ọlọ́run ṣiṣẹ́ agbára ń ṣe ìyanu ara ọ̀rẹ́ ọ̀fẹ́ náà látún wà náà lọ́wọ́ lọ́ba olóró ẹ̀yẹ kí n ṣe wà láàyè títí nìyẹn so títí di last ṣé kí n sọ pé last year àbí January this year eh, twenty twenty àjọṣe ní orí òkè àánú ṣìkù nípa orí ọ̀fẹ́ ọlọ́run so mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gan gidigidi pé ìrìn àjò wa mú ayọ̀ ó mú ìtẹ̀síwájú ó mú ìgbéga láti dàgbà nú ara àtinú ẹ̀mọ́ gba ayé mi àti báṣẹ́ ìrànṣẹ́ àwọn kọ́kọ́ di sọnù nínú ìjọ lónìí tó yẹ ká wárí ìkíní òun ni ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ti sọnù gan ìbẹ̀rù ọlọ́run ti ṣọ̀wọ́n àìsí ìbẹ̀rù ọlọ́run mọ́ bí dáhùn bàbá wa gbá ni tí a ń gbọ́ ọ̀rọ̀ wọn ní 1930 títí wọ àkókò tá a wà gbọ́njú díẹ̀ tá a fi wọnú iṣẹ́ ìránṣẹ́ irú ìbẹ̀rù yẹn ò sì mọ́lé ní ó jẹ́ kó kálukú máa ṣe ohun tó wù ú àwọn àwọn ẹlẹgbẹ́ wa tí mo lè sọ pé ẹlẹgbẹ́ wa bí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wa lénìí tí wọ́n ti lọ bá bísùkù tán jáde tán bá dé lénìí aṣọ ìgbéraga aṣọ ìjọra ẹni lójú aṣọ bàbá ti ní kọ́là èmi náà ti gba kọ́là olódẹ̀kù tí wọ́n ń wọ̀ mo rọ̀ wá gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tí a ń rí gbà a ì tí ì kú níwọ̀n gbà tá a kú a máa máa tọ́ra wa ọ̀rọ̀ wa dàbí àgbàdo tán gbé sórí iná ni tá a fẹ́ yan débì kan ká wà kúrò kó má bàa jóná bẹ́ẹ̀ lọ̀rọ̀ wa dà lónìí báyìí àfi ká máa gbàdúrà fún ara wa ká dẹ̀ máa tún wá wá ìbẹ̀rù Ọlọ́run yẹn padà sínú ayé ara wa ohun tó ti sọnù mọ́ wa lọ́wọ́ ìkànnì yẹn ìbẹ̀rù Ọlọ́run èkejì bá a ṣe ń múra gan ìwàásù wa ti yàtọ̀ pátápátá ìwàásù ẹ̀ṣẹ̀ ò sí mọ́ ìwàásù prosperity ìbùkún ìbùkún ìbùkún ìbùkún ìbùkún dá o bẹ́ẹ̀ lè gan sọ nípa ìbùkún o ọlọ́run rẹ̀ dá wa fún ìbùkún dá ìbùkún torí wa ṣùgbọ́n ohun tọ́lọ́run ti fẹ́ kágbélékè jù ó ní kí ló fa jésù gan wá sáyé kí ló mú jésù jìyà kí ló fa ìṣó ọwọ́ ọ̀tún ìṣó ọwọ́ òsì kí ló fa adé ẹ̀gún kí ló fa ọkọ̀ ẹ̀gbẹ́ ìyẹn ń sìn àrísọ fáyé mọ́ ohun tó pa jésù ohun tó fi mú jésù sọ ẹ̀mí rẹ̀ sílẹ̀ mo ń bá ọmọ mi kan sọ̀rọ̀ mo ní ẹjọ́ tọ́lọ́run kan tí mo fẹ́ ká máa ṣe ń sìn ni pé ká wá gbogbo ọ̀nà ohun tó ń pè ní jèrè ọkàn yẹn wọ́n máa máa kú sínú ẹ̀ ká kú sínú ẹ̀ ìjìnlẹ̀ kan ṣe pàtàkì ohun tí tó gbé jésù wá sáyé bó bá kànràn káwá jìyà jésù jìyà bó bá kànràn irú ìtọ́sọ pọ́n para wọn lẹ́nu kan máa para wọn yẹn jésù ti fira ẹ̀ fún wa ó fún wa ní ẹ̀jẹ̀ rẹ̀ ó fún wa lórúkọ ẹ̀ ó fún wa ní agbára rẹ̀ so ó fira ẹ̀ ṣe arọ́pò ibi tó yẹ ká wá tó yẹ ká sọnù sí ká sí jésù gbéra ẹ̀ síbẹ̀ ó fira ẹ̀ ṣe arọ́pò fún wa ká wà lè yè ká lè rí orí ọ̀fẹ́ yẹn gbà ẹ̀jẹ̀ tá ẹ̀jẹ̀ jésù ẹ̀jẹ̀ jésù tí ò bá tálẹ̀ á lè rí lò ẹ̀jẹ̀ yẹn sì ń ṣe iyebíye dèní lénìí sáà gbogbo àgbáyé mò ń sọ fún orúkọ jésù ó ní agbára ẹnikẹ́ni tó bá pé òun gba orúkọ jésù bọ̀ tó wà nù jésù tí jésù wà náà yẹ tòótọ́ tó ní ìpè tòótọ́ tó bá fi nǹkan míì kún ẹjọ́ ìbànújẹ́ ayérayé nígbẹ̀yìn ìgbẹ̀yìrú wọn ò lè dáa kì í ṣe pé à ń ṣe pé ohun tó yé wa là ń sọ nípa ẹ̀ tẹ́ bá gbọ́ àwọn nǹkan míì tá ń gbọ́ tórúkọ jésù yẹn ṣe èèyàn mọ̀ pé lóòótọ́ lóòótọ́ nǹkan kan bẹnu jésù yẹn ọlọ́run náà ń pè agbára náà ń pè bó ṣe rí nìyẹn. ẹ̀mí mímọ́ ò wá wọ̀lú agbára olúwa ti dé bíi tìgbàanì pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún journey of prophet two thousand and twenty-one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only god tá a bá ti wọnú àdúrà ṣọ́ làgò mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ sunday tenth of january títí dàárọ̀ saturday sixteenth of january two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di monday eighteenth of january títí di friday twenty-second of january two thousand thousand and twenty-one ní ìpàdé ìpàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ nú ọgbà àjàrà ministers and workers conference two thousand and twenty-one láago mẹ́wàá àárọ̀ ṣaago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọ̀làgúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè ànúṣekù tí èsì agbára ọlọ́run ní ń gbani àpòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state di àjọ bá pàdé kò gbàgbára ọ̀tún fún iṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty twenty one ọlọ́run nìkan god bless you.